Exercise 1. Lọ sọ́jà. Ẹ lọ sọ́jà. Next. Jẹun. Ẹ jẹun. Next. Mon coffee. Ẹ mon coffee. Next. mú sùúrù ẹ mú sùúrù. next. fún mi lọ́kọ́. ẹ fún mi lọ́kọ́. next. má lọ sọ́jà. ẹ má lọ sọ́jà. So Next. Má é Ẹ má Next. Má mu kọfí. Ẹ má mu kọfí. Next. ma fún mi lọ́kọ́. Ẹ má fún Exercise 2, columns 1 and 2. Ewu. Marewu. Kẹ̀kẹ́. Mara kẹ̀kẹ́. Ìwé. Mara ràwé. Ọkọ́. Maroko, Ilá, Máralá, Ìlú, Máràlú. Columns 2 and 3. Márẹ̀wù, Máràẹ̀wù. má ra kẹ̀kẹ́ má ra kẹ̀kẹ́ má ìwé má ìwé má ọkọ́ má ọkọ́ má ra lá. mára ilá mára lù mára ìlù. Columns three and two. Mára ẹ̀wù. Márẹ̀wù. Mára kẹ̀kẹ́. Má ra kẹ̀kẹ́. Má ra ìwé. Má ra ìwé. Má ra ọkọ́. Má ra ọkọ́. Má ra ilá. Má ra lá. maraílu maralu end of unit 15